ọ̀rọ̀ yìí ó dáa kó dọ̀dọ̀ gbogbo wa láti gẹ́ láti pe láti pe everybody sí àkíyèsí àwọn nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ kó lè yé wọn bẹ̀rẹ̀ látòrí ibà Gani Adam ẹni tí wọ́n pè tí wọ́n pè ní ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land ààrẹ ọ̀nà kakanfò Yorùbá land ààrẹ ẹlẹ́bọ ni àwọn minority nílẹ̀ káàró òjèrè ààrẹ ni ibà Gani Adam ààrẹ lẹ jẹ́ fún àwọn ẹlẹ́bọ kí ẹ ṣe fún gbogbo àwa Yorùbá mùsùlùmí àdínà yìí pé ṣé Yorùbá ní àbá yìí ṣe Yorùbá Yorùbá gidi ní ọmọ ọkọ ọmọ ńlẹ̀ ọmọ ọba ọmọ olóyè ọmọ aláṣẹ gbogbo àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá ọmọ ọkọ àtòrípà jẹ́ mùsùlùmí káwá kó Yorùbá kò pọ́síbù ẹ̀jẹ̀ tí wọ́n fi bí àánú àwọn bàbá tó bí àánú ibi wọ́n sì bí àṣírè nípa bẹ́ẹ̀ kó lọ yé Ìbà Gani Adam àwọn nǹkan kan tó yẹ pé ẹ̀ máa ń sọ tó ní ìdíkẹ́ pera yín ṣàkíyèsí sí àkọ́kọ́ ni wípé ààrẹ ẹlẹ́bọ ní o tí mùsùlùmí kan bá gbọ́ láàrẹ ara rẹ̀ òun náà ti di ẹlẹ́bọ bíi rẹ̀ ni èyí ṣe mùsùlùmí ọkàn jẹ́ Gani Adam ni òkè ṣe mùsùlùmí ọ̀rọ̀ ìsìláàmù ọ̀dẹ̀ yí ọ́ wá tún ní mistake kan Ìbà ní Adam ẹ ní mistake kan ẹ jẹ́ máa pààyàn lé torí àgbàlagbà ní ẹ ní mistake kan mistake yẹn ni wípé àwọn àwọn táwọn tí ò àwọn tó luko tí wọn mà tí wọn mà tán tí wọn tún máa ti ń àtàwọn ọlọ́tẹ̀ tó pé ní wọn máa ti ń ní wọn mà tán èyí tún kàwé máa ń sọ òyìnbó kọọkan. pẹ̀tẹ́ wà bí kíáfù ìlú Ìlọrin tẹ́ lọ dá sí yẹn lógún èrè àní o bó ṣe tẹ́ ta ni Ọlọ́run ni ó ṣe tẹ́ yín tẹ́ ìbá sọ́ra yín bá a ṣe wí fún olóyè Sunday Ìgbòho rèé o ìpè ilẹ̀ Yorùbá àjọ níní a sọ pé wọn ò ní bẹ́ẹ̀ tó lè gbẹ́nu wá sọ because o tó ẹni tó lè gbẹ́nu wá sọ ìkejì àyà lọ president la fẹ́ ṣe president náà la sì ń ṣe Ọlọ́run bá ní kún president wa kó bá ní kún lọ́wọ́ kọ́kọ́ máa ṣe gbogbo bí wọ́n fẹ́ jìn sí kòtò tí wọ́n fẹ́ jìn sí kọ́lọ́hún kó kó tọ́ wọn bẹ́ẹ̀ kó má jìn sí kòtò. ipa bẹ́ẹ̀ òkísà rẹ̀ ò lè sọ̀rọ̀ on behalf of, you, of Yorubas because you belong to minority Gani Adam you belong and your OPC belong to minority ẹ belong sí àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe ẹ kì í ṣe ẹgbẹ́ tí ń represent àwọn mùsùlùmí ẹ̀yìn dẹ́ ìsáàrẹ̀ mùsùlùmí ààrẹ ọ̀nà kakanfò ààrẹ àwọn ẹlẹ́bọ aláìkírun aláìgbà muhammed gbọ́ aláìgbà Allah gbọ́ aláìgbà kùránì gbọ́ so ìyẹn kẹ́ ẹ jẹ́ kó yé yín báwọn ẹ wá rí lórí ọ̀rọ̀ ìlọrin ẹ ìlọrin ò kì í ṣe ìlú mùsùlùmí ìlú mùsùlùmí ni o ṣe gbọ́ ìlú mùsùlùmí ní ìlọrin ìlọrin ẹlẹ́bọ náà sì wà ń bẹ̀ wọ́n sì wà ń bẹ̀ tipẹ́tipẹ́ ìjà tẹ́ ń jà nílọrin táwọn ará Ìlọrin ń jà kẹjẹ kó yé yín òun náà ní kéèyàn máa fẹ́ràn ọdún wo lọ́dún tó lọ lọ́hùn ṣé àwọn ará Ìlọrin bẹ́ẹ̀ àwọn oúnṣẹ̀ṣẹ̀ àárín wọn ṣé bàjà wọn ò bàjà oúnṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ lọ́rin dáadáa Christian bẹ́ẹ̀ lọ́rin Ìlọrin àlàáfíà ni àgbà táwọn irú yín báyìí irú yín báyìí tí àwọn ta lọ lọ́hùn àwọn kankan tán dá sí àwọn àmọ́ tí sponsor ìlú wo bá a ṣe wà yìí ìlú wo oníṣẹ̀ṣe ń bẹ́ńbẹ́ wọ́n lè mọ́tò pa five percent ṣùgbọ́n oníṣẹ̀ṣe ń bẹ́ńbẹ́ christian náà sì ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n mùsùlùmí ló ní wò lápèjúwe bí àwọn ìlú islam yòókù náà kẹsẹ gbogbo ẹ náà ní máa kírun o bí sáadà arábíà ṣe wà mùsùlùmí ní gbogbo wọn lóòótọ́ ṣùgbọ́n kẹsẹ gbogbo náà máa kírun o ìmí gan ó ṣeé ṣe kó ti yàgbà bẹ̀kọ́ gbọ́dọ̀ gbé jáde ni so ó fẹ́ pé majority carry the vote àwọn tó pọ̀ jù bó tilẹ̀ jẹ́ pé ẹ̀tọ́ ń bẹ fún minority náà Ìlọrin ọ̀bá ó níṣẹ̀ṣe àárín wọn jà títí títí àwọn tó fẹ́ rú sí i fi dé àwọn oní Yorùbá nation náà kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìkànpẹ̀ra rẹ̀ ní ìmọ̀ọ́mù Yorùbá nílọrin ẹni tí wọn ò mọ̀ gbogbo ibi tá a ti béèrè nípa rẹ̀ wọn ò mọ̀ ìmọ̀ọ́mù kan náà wọ́n ní nílọrin wọn náà bàbá ìmọ̀ọ́mù nílọrin màmá mu wa nílọrin nù ọba kan náà wọ́n sì ní Yorùbá ọ̀jọba rí mbẹ̀hùn tó ọba wa sọ wípé Ìlọrin ìlú Yorùbá ni hmm, Ìlọrin ìlú Yorùbá ni ṣùgbọ́n kì í ṣe àwọn Yorùbá mi ṣe ẹlẹ́bọ wọn ṣe ń ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá ní Ìlọrin ìlú Yorùbá ni àfaramọ́ àwọn Fúlàní àwọn náà sọ pé Ìlọrin ìlú Fúlàní ni àfaramọ́ àwọn pé àwọn náà sọ pé Ìlọrin ẹ́ ìlú gbogbo ìran bíi márùn tí ń bẹ lọrin wọn pè nílùú àwọn ìlú wọn ni Nigeria constitution kò kò differentiate ó kò gbowó apọ̀ ni gbogbo ẹ ti ń gbé lọrin ẹnìkan ọjà sí àgbàtẹ́yìn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe rọ́ yìí tẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ dáńtí ò yẹ kẹ́ ẹ dálẹ̀ kẹ́ nínú Islam tí a ti máa fọwọ́ àmọ́ tí máa jẹ́ kórìí wó pèsè gbàtà jẹ́ Yorùbá ìgbà tí Islam dé ọláwà lójú ojú kórè owó pé ọjà àmọ́ ta lọ lọ́hùn ọjà àmọ́ Allahu azza wa jalla ọjà àmọ́ Muhammad sallallahu alayhi wa sallam ọjà àmọ́ ọ̀tún yàtọ̀ sósì ọjà àmọ́ tábà tábà tọ̀ ọjà àmọ́ sèmọ́ tó tó ọjà wà wọ́ da kọjá ogó ègé ṣe ìlà máa wà là bí ẹ̀hán náà bí ẹni tí ọba kìnnìún já ó gé èsè gbogbo àwọn àṣà tí ọ̀dà lára wa tí a bá nílẹ̀ Yorùbá tí wọ́n sì bí wa sí Islam tún wa fọ̀ bẹ́ẹ̀ náà nígbà táwọn ẹlẹ́dùkẹ́sàn náà dé àwa mùsùlùmí ò reject education wọn a kàn lè reject religion wọn pé àwọn èsì Christian àmọ́ education yìí a lè reject nítorí reason méjì one ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ àwa mùsùlùmí ló ti wá ìmọ̀ yìí gangan fúnra rẹ̀ àwa aṣáájú òyìnbó tó kó wa lẹ́rú aṣáájú anybody níbi ìmọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì bá a ṣáájú gan gbogbo ibi tá a bá ti rí mọ̀ kó bá jọ́dọ̀ kẹfìrì tó jẹ́ pé mọ̀ ni tó lè ṣàǹfààní ẹ̀sìn tàwa ní ká gbà ká fi ṣàǹfààní gbẹ̀sìn tàwa ṣe dáa tó nìyẹn so nípa bẹ́ẹ̀ ìgbà tí Islam ti fọ àwa mọ́ la fi jẹ́ Yorùbá Muslim ṣé wàá rẹ̀ yín oníṣẹ̀ṣe ẹ̀yin náà yà sí ẹ̀sìn tí ìṣẹ̀ṣe bá bá láàyè ni o ẹ̀yin ọmọ Oòduà èrú Oòduà Oòduà Congress ẹ pé OPC yín ẹ̀gbọ́n mi sìn kápẹ́ ọmọ ọkọ nìyí bàbá yín bàbá yín tó sẹ́yìn lẹ̀ kò mọ ogun rí kò mọ kò mọ ọrùn mi làrú kò mọ kò mọ èṣù láàlú gbogbo ẹbọ tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n yà sí lẹ́yìn lẹ́yìn Oòduà kò mọ àpè ní mùsùlùmí o àpè ní mùsùlùmí àpè lọ́mọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìṣẹ̀sí tẹ̀ ń wọ́n yà lọ́bẹ̀ ni tàbá ń dàkọ Ṣàngó lápèjúwe nísìn Ṣàngó èsè Yorùbá ìran míì ni báwo wá ni odidi Aláàfin sì lè yà sí Ṣàngó so ẹ̀sìn àjòjì ẹ̀sìn àjòjì tó jẹ́ ìsọnù àṣìṣe òun ni ìṣẹ̀ṣe ìṣẹ̀sìn Yorùbá o tí wọ́n bá fẹ́ sọ pé kí ni ẹ̀sìn Yorùbá á lọ sọ́dọ̀ bàbá wa àkọ́kọ́ tí ṣe Ádámọ̀ ẹ̀sìn ìmọ̀lọ́nlọ́kan nígbà àwọn èbí ẹnìkankan tí wọ́n tí ó pèrè lóòsà òdẹ ìwọn tí bí ẹnìkan tí ó pè kankan lóòsà ádámù ọ̀dẹ sọ̀rọ̀ òòsà níta ádámù sọ ádámù ń bá wa sọ òun náà ni ọlọ́run kan ṣoṣo ànábì Muhammad táwa ń tẹ̀lé sọ pé kan náà Muhammad bá wa sọ àtúgbò ànábì ọlọ́run tó ṣáájú Muhammad sọlá àmẹ́yìn yà síbi ẹ̀sìn tí èsì ẹ̀sìn ìṣẹ̀ṣe ìṣẹ̀sìn bàbá wa tẹ́gbọ́ bàbá Gani Adam ẹ sí ìṣẹ̀ṣe tí ìṣẹ̀sìn bàbá bàbá yín bàbá wa tó ṣẹ̀ wá lẹ̀ òun náà ni Oòduà ọmọ ọmọ àwọn ọmọ tí wọ́n dé lẹ́yìn ẹ̀ náà ni Ògún Oòduà gangan tí í ṣe bàbá tó ṣẹ̀ wá lẹ̀ ọ̀bọ o ọ̀bọ o ẹ bọ́ nígbà tó Oòduà dé lọ́rin ọbẹ̀ bọ́ ń òun náà làwọn òní máa ń ṣe ọba yìí náà sì mọ̀ tó nípa bẹ́ẹ̀ ó fẹ́ pé àwọn ẹbọ tó bá yìí kì í ṣẹ̀sìn rẹ̀ kì í ṣẹ̀sìn bàbá wa sẹ̀yìn náà ẹ yà sí ni ẹ kàn lè ti pẹ́ ẹ lè ti pẹ́ lé lórí ìkéjì ibà Gani Adams wọ́n sọ pé tó irinwó ọgọ́rùn ọdún mẹ́rin kan tí Islam àti Christianity àti ìṣẹ̀ṣe tó ti wà nílọrin wẹ́ẹ́ kò tó bẹ́ẹ̀ Islam Ìlọrin bíi eighteen ten ni Àfọ̀njá gan tó invite àfa alimi ipe káfa alimi ràn òun lọ́wọ́ lórí àwọn tí ń bá jà eighteen seventeen ni so ẹ ẹ̀ gan sẹ́yìndà kọ four hundred kò tí sí Christianity ní gbogbo táìmù tá a wéhùn kódà gbogbo ìgbà tí àwọn alimi wà ń bẹ kò tí Christianity Christianity wí gan-an yọ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ń wọ two hundred ni bẹ́ẹ̀ sìsì wí ni bẹ́ẹ̀ kàn ẹ̀ kánjú sọ ni ṣùgbọ́n tí BBC bá yín gbé ọ̀rọ̀ nǹkan lọ kọ̀rẹ́ tẹ̀ gbẹjọ gan ni lọ ní Àfọ̀njá gan dé lọrin tẹ ìwé iná ìkejì ìran pọ̀ nílọrin Ọlọ́run kan fi Islam so Ìlọrin pọ̀ ni bẹ́ẹ̀ bá nílẹ̀rin Ìlọrin ilẹ̀ Yorùbá ni Yorùbá Muslim bẹ́ẹ̀ bá ní Yorùbá lọ́pọ̀ jù nílọrin yes yorùbá muslim kì í ṣe ṣẹṣe ṣẹgbọ́ so ìlọrin òsì kò wájà kò wá ìjà kankan gbogbo tí wọ́n ń ṣe wọn wájà wọ́n ní máa dàgbà àwọn ọrú ni wọ́n sì right ọba tó nílùú olólùwọ̀n ọ̀fẹ́ rí ìranù ìjọgbọ̀n gbogbo ní tẹ́ dẹ́wò nìbàdàn ó ní tẹ́ máa ń dẹ́wò káàkiri so bó ṣe rí nìyẹn o èyí òun OPC yín ẹ̀dẹ̀ sọ́ra ẹ má lè rí sí lọ́rin o ẹ kàn yàrá yà àbùkù ẹgbọ́n nísìn wẹ́wẹ́wẹ́ àwọn ẹsẹ̀ ní ọmọ kó ń dèwà bá ọmọ kó ìgbára bá bẹ́ẹ̀ jà á jà ẹ má jà àwa náà níjà tá a sì kíni tá a jà àgbẹ̀tà náà jẹ́ ẹ má bá yín jà gan mélòó ni ẹ minority ẹ má lérí sí àwa majority mùsùlùmí ni wá gbogbo àfa àlàwà gbàtà àfa àwa gbogbo ọba mùsùlùmí ọba wa ni báyìí wọn fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ àfin ta ló láfin. So ń ṣẹ̀ṣẹ̀ ni àbí mùsùlùmí àbí christian ààfin èsè dúkìá ṣẹ̀ṣẹ̀ ààfin kìí ṣe dúkìá kíni o ìṣẹ̀ṣe dúkìá ọmọ yorùbá ọmọ nùlù ni ìṣẹ̀ṣe ọ̀yọ́ wọ ààfin ni mo request lọ́wọ́ àwọn aláṣẹ níwò especially ọba kábíyèsí olúwo láàrin ọ̀sẹ̀ kan ẹ declare pé ká máa wọlé ibì kan ká tó máa jọba kò sì ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ tó bá ti jẹ́ mùsùlùmí àwọn àfáàní kó wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ wọ́n ṣe sẹ́mínà fún ọ láàrin ọ̀sẹ̀ kan ìmọ̀ràn owó tó bá ti jẹ́ mùsùlùmí mo dẹ̀ mú rìkwẹ́sì fún mú rìkwẹ́sì kíní fún gbogbo ilẹ̀ Yorùbá tó bá ti lè jẹ́ mùsùlùmí àwọn àfáà wa bọ́ sọ̀rọ̀ bóyá ìsìn máa ṣe sùúrù bóyá ìsìn máa darí bóyá níbi ìsìn darí igba wọ́ọ́ba nílẹ̀ Yorùbá anywhere nílẹ̀ Yorùbá tó bá ti fẹ́ jẹ ọba now anyone anyone nílẹ̀ Yorùbá tó bá ti fẹ́ jọba dandan iná ẹnì kúrò sí kíni o dandan ni kó kó kó kó rí i pé òun gbọ́dà lẹ́kọ̀ọ́ àwọn àfa kó tó rí i pé yóò sì kíni o yóò jọba kí ló dé tó bá jẹ́ ní ẹbọ tó bá wọ ilé dì ọwọ́ ilé ọ̀tọ́ ọwọ́ ilé igbá ọwọ́ kìnní kan gbogbo ibi tó wọ̀ yẹn àwọn tí ó lọ yọjú ṣe ń bẹ̀ tó wọ́n bọ̀ sí àwọn ẹlẹ́gbẹ́ rẹ tẹ̀jọ jẹ́lẹ́bọ̀ èyí ń bá làákà ìmú gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè wa ṣùgbọ́n látòní lọ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ bá fẹ́ jọba ẹ̀ gbọ́dọ̀ ẹlẹ́bọ̀ kan gbọ́dọ̀ dọ́dọ̀ yín mọ́ ẹ sì máa fọ́ǹbù tó tó gbé wọ́n ń wò yín ràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú wa nílùú wò lágbára ọlọ́run fatuwa wa ní ìsìn òun ni pé ọba kan ò tún ẹlẹ́bọ kan tó ti jẹ́ mùsùlùmí tó fẹ́ jọba níwò ẹ̀rẹ́ kò sì jọba nílùú wa àkọ́ jẹ́ mùsùlùmí mùsùlùmí ni á torí tọ́wọ́ bá ti ṣe mùsùlùmí ò lè mọ bó ṣe ṣe pẹ̀lú wa mùsùlùmí ni a sọrí ìlú tíá láwàní ilé ẹ̀fín jọba nílùú wo látàyébáyé nílùú wa nílùú wo láwàní láàfin ìjọba òṣìṣẹ́ ọba tí ó jẹ tí ò ní lọ jímọ̀ ìjọ jímọ̀ wọn sábà máa jọba tí ọba jọba níjọ jímọ̀ yóò wọ jímọ̀ tó bá tẹ̀lé báyìí e, ètùtù kankan wọn gbọ́dọ̀ ṣe fún ọba kankan mọ́ nílùú tíá ń bí yóò níwò gbọ́dọ̀ ṣe fún bàbá kan bàbá wa kábíyèsí ẹ̀fọ́ mo ṣùgbọ́n èyí general call ni mo ń bá gbogbo àti fẹ́ jọba ẹlẹ́tọ̀ ní gbogbo ibi tí a bá ti fẹ́ jọba pé kò ṣe tútù kankan kódà tó ń bá aláàfin tágbà yín bá ka kò ṣe tútù ẹni máa ṣe tútù fáwọn ẹgbẹ́ yín tẹ́ bá jọ ń wọ ilé di ẹ bá sì gẹra yín lórí ẹ bá ẹ bá kú tán kó gé orí ọba lọ bí wọ́n ṣe máa gé. Hmm ẹ̀hẹ́lẹ́ mọ tó bá wù kẹ́ máa fura ṣe làkúndín inú kún ń bọ̀ bá sùn yín fúnra yín lẹ́wàá òfin tí ò ní jẹ́ wọn gèrè rí ọba mọ́ fúnra ara yín àmọ́ láti sin lọ àwa nílùú tí a ń bì kò gbọ́dọ̀ ṣe orò mọ́ àmì kẹlẹ́bọ ọmọ ṣẹbọ o máa ṣẹbọ rẹ làkúndín inú kún wà lè àdè mọ́ wà á distop wa nígboro ni mọ́ wà á distop ẹnìkan kò jẹ́ pàṣán eléégún kankan torí kìí ṣe eléégún ó yé nìsín ó lé ó lé wásaàfin kan wá kí ọba ṣùgbọ́n ọba àtìyá kò jẹ́ pàṣán eléégún kò sì sí àyè ẹbọ nú wa sí àyè ẹbọ ààfin free ọba tí ń jẹ ní ààfin tí ọba mùsùlùmí ni kódà ọba kan ti jẹ rí ní wòtọ́ pé láwà ní ó kọ́ ààfin ni ìjòyè tí ọba ti wé láàánú kò lè ṣe mítìn ìwọ́n tó wà pò wà ní wé láàrin tààfin ó mú láàrin rẹ̀ wá kẹ̀kẹ́lì mọ tí ara àwọn àlùtọ́sìn pé lu yorùbá nù ìfẹ́ tẹ̀ ń wí gan ẹ̀yin ẹlẹ́bọ tẹ́ ẹ̀pọ̀ tó muslim àti kírísítẹ̀nì ìfẹ́ tá a ní orírun wa lóòótọ́ lè ráàrùn mùsùlùmí fàtáyé kìíní kankankan razaki tí ń bá yín ṣe ẹbọ o ṣùgbọ́n tó máa ń ka mùsùlùmí ló kọ́ ló tó mùsùlùmí kódà ẹlẹ́bọ tó kírísítẹ̀nì muslim lọ pọ̀ jù ní Ifẹ̀ lẹ́yìn náà ni christian kó tó wá kàn lẹ́bọ tó wà bẹ́ẹ̀ kí lè fẹ́ mọ kí ni kí ni ń gbìn gàràgàrà tó lẹ́yìn kan lẹ́lọ́ sọ́ra yín di tẹ́ jẹ́ ẹ wo àwa pé nítorí pàrọ̀ àti gba Islam àwọn èso ọmọ Yorùbá ẹ̀yin ṣé bàbá yín tí í ṣe Oòduà ó sin Ògún àbògbéégún àbòṣefá gbogbo àwọn ọ̀rùn mílà kankan lẹ́yìn ẹ̀ ni wọ́n dé so nípa bẹ́ẹ̀ ààfin ilẹ̀ ìlú ni dúkìá ìlú ni sẹkítẹ́rìàtì ìlú ni kò bílọ́ǹgì sí òòṣà kankan kò bílọ́ǹgì sí kíni òòṣà ọba tí bá ń sọ òòṣà ní òpin ẹ̀ ní igbákejì òòṣà òòṣà náà ẹni kọ́ lọ sí kóòtù náà kó òòṣà jáde wá níbi ẹ bá wà kọ́ lọ kóòtù kọ́ lọ kílèmù ilẹ̀ ààfin gbogbo dọ́kúmẹ̀ntì tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kó kó lọ sí kóòtù ilẹ̀ ààfin ilẹ̀ wa ni bá a bá jẹ́ mùsùlùmí nílùú kan bá a ti jẹ́ mùsùlùmí wò ilẹ̀ ilẹ̀ mùsùlùmí ni ààfin mùsùlùmí ni ibi ọba ti wá jẹ́ lẹ́bọ àbí ọba yẹn jẹ́ lẹ́bọ ó lè máa ní ẹlẹ́bọ lòun ẹ̀yin ò nígbà tó wà ń bẹ̀ sọ̀rọ̀ bàbẹ̀ ẹ̀yin ìyẹn wa mẹ́mọ́jọ́ máa gbérò òfò kan rádaràda káàkiri fún yín o ọba tó bá tó máa pọ̀ òun lè ṣẹbọ kókó láàfin fún kínni ta ló fi jẹ́ ta ní darí ó kí n ti yín bo ẹ̀ ti já wá Yorùbá ní Yorùbá ni mí ìwọ ń ṣẹbọ èmi ń ṣe ìmọ̀nà mo ń ṣe ìmọ́lẹ̀ ìwọ ń ṣe òkun ìwọ ń ṣe ìdọ̀tí èmi ń ṣe ìmọ́tótó mo ń tẹ̀lé alukurani àti Muhammad bin Abdullah ìwọ dẹ̀ ń tẹ̀lé èṣù láàlú ọ̀bẹ lẹ́kúnṣẹ́kún ọ̀bá ẹlẹ́kúnṣun ẹkún ẹlẹ́kúnṣun ẹkún rẹ̀ jẹ́jẹ́ láàárọ̀ yóò ń sun ẹ̀jẹ̀ ẹbọra ẹbọra kí ẹbọra ti jẹ́ látọ̀ pa ṣé ó Umaru Umaru Farouk abubakar siddiq umaru tó pé ó sòpin yà láàrin irọ́ àtòótọ́ abubakar olóòótọ́ àwọn àwọn aṣáájú tí a bá ṣe máa ń yin àwọn nù ẹ̀yin lẹ máa ń ní ògbó látàyè olómi ńlé ó fẹ̀jẹ̀wẹ̀ tó bá mú tó bá fẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀wẹ̀ lójú òfin nàìjíríà ọ̀ọ́lẹ̀ wọn ògbó látàyè náà bọ́ gangan lòun wá ebi kú ti pa ebi kú ti pa níbo ni Ọ̀rúnmìlà wà ó ti kú Ọ̀rúnmìlà tiẹ̀ tún yàwó gan ìtàn yín náà ni ó mọ̀ ọ̀mọ̀ wọn ò mọ bí ẹ ti rí o àrùn mélòó ọ ya ìwò wọn ní tàn wá náà ni o nígbò sí ìyàwó ìyàtọ̀ jẹ́ wọ́n sì fún lọ́mọ wọ́n fún lóbìnrin ìyàwó wọ́n sì bílẹ̀ rè nígbò òde lù wọ́n pé nígbò lẹ́tí lóbìnrin ó ní ìyà tó ń jẹ́ wọ́n ní náà ń pe ìyàwó ní ìyàwó wọ́n wùlẹ̀ ta mílẹ̀ lórí ti gbọ́ mo ṣe sọ sọ pé kan náà lẹ́yìn náà sọ ẹ ní àbí wọ́n rẹ̀ ẹni kọ̀fẹ́ kú ikú ṣe lóun bọ́ apá ọwọ́ àlọ́ ọbẹ̀ èṣù èṣù láàlú èṣù láàlú akọni tí ó ṣe pé kọ́ lọ mú adìẹ rà náà kó fi ra ara kọ́ wá pa adìẹ ń nígbà wọn pa adìẹ ń ó kó díẹ̀ ọ̀dọ̀ ọ̀hà ọ̀hà fún àwọn èèyàn kan jẹ́ àwọn èèyàn jẹ́ hmm. ó kó díẹ̀ pamọ́ èṣù kó díẹ̀ pamọ́ nígbà tí ń lọ pa ìta wíìwì màbọ́kàbí náà wọ́n ń pè é wọ́n ní èṣù ní ìwọ kú ibo lọ lọ wọ́n ní kú ní òun lọ pa ìtàn fẹ́ tàwí yìí <laughs> wọ́n ní èṣù wa ní ikú jẹ́nsí ọlálejò wọ́n ti lọ jẹ́nsí ọlálejò náà eh, adìẹ ìrànà tí wọ́n fi dáná tí wọ́n ti sè ó fún kú jẹ nígbà tán bó ló láàlú ní ibo ló òun lọ pa ẹni tá a wí náà ó lẹ́ni tó jẹ ẹran rẹ̀ tó jẹ oúnjẹ rẹ̀ ah wọ́n lè sùn ní àwọn ní ikú ní ah èṣù ọ̀dà o lọ́ wá fún un ní ọwọ́ àdọ́gbọ́n fóun báyìí ọ̀dà ah! òun ò sì pa òun tọ̀ mọ́ òun ọmọ lọ níbo wá ní ẹtí ẹ̀ wà lónìí ọ wà lábẹ́ ìpẹ́ ogun lákàáyé gan wà lábẹ́ ìpẹ́ àwọn olùkóso àwọn fokùnso gbogbo àwọn irúnmọ̀lẹ̀ ibùdó ẹgbẹ́ àwọn ti kú dànù kò sẹ́ni tí ò ní kú ẹnìkan náà ni èkó náà ní zuljalali wal ikram so therefore ààfin tẹ́ ẹ wíhun ẹgbọ́ àjọ ní ààfin ní gbogbo aráàlú lájọ ní ààfin ẹ̀yin kọ́ lẹ ní o ẹ bá lóun ọ̀sẹ̀ bọ́ láti òní lọ ẹ change àwọn òfin ìjọba ìṣe ìdí ọba ẹ má lọ lédi kankan tẹ́ ẹ bá sì lọ kápẹ́ wọn ní ẹ wà ń bẹ́ẹ̀ kàn máa múra ẹlẹ́bọ̀ kankan gbọ́dọ̀ wọlé tọ̀yìn kò gbọ́dọ̀ wá sí ètùtù kan fún yín ìgbàgbọ́ tí ẹnu tó bá lẹ́lẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n jọ gbàgbọ́ kọ́ mọ́ sí yẹn títí tí gbogbo olú ò fi dáa ó ti ẹ̀dá abáǹtọ́ lọ́n gbàgbára kúrò lẹ́yìn ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ ọba tó gbé léjọba lọ́wọ́ ẹsẹ̀ ẹ̀mọ́ tí ń pè níjọba ìta gbogbo alájọṣe gbogbo alájọṣe kì í sì sẹ́gbẹ́ ọba o agbára tí ìjọba tẹ̀ rí ní kò sí tọ́ka pẹ̀lú fáwo tó bá ní ẹ̀ tó ń múre tí ìjọba ìbá ti lóhùn mú báyìí Ifá gbọ́dọ̀ dalẹ ẹnu ẹni o tàbí kí fọ gbé kó gbé kí fọ sọ pé nǹkan ìjọba mú náà lòun náà sí kíni lòun náà mú ìjọba ní ń fi ọba jẹ báyìí ìjọba gọọmenti tá a jọ dìbò yàn gbogbo wa jọ dìbò yàn so ó lè wó àfikún tó kọ ó lè yọ ẹtí ńbẹ láàfikún ńbẹ kọfẹ lòmíì bẹ so tágbára fáwọn ká agbára ìjọba ló sì kíni lọ ká so kẹgbẹrẹ yí dáadáa ìtọ́jọ́lẹ̀ kẹta bàbá ẹlẹ́bùrú mọ́ ẹ̀yin náà máa jábọ́ pọ̀ lórí ọ̀rọ̀ wa ni o àṣìṣe pọ̀ nú ọ̀rọ̀ yín bàbá o ti lé àwọn ẹ̀mẹ̀yà ìṣiṣẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ ló pa olúwo ara ẹ̀rọ tẹ́ ẹ̀ máa ń sọ làwọn ọmọ yín náà bá yín gbé káàkiri pé ìwọ tó ọmọ pọ̀ fẹ́ sọba ò wà ní ṣẹ̀ṣẹ̀ sí kí lóun wá ń bi ọba kí ńlá ní kí lóun wá ń bi ọba àwọn owó lẹ́gbẹ́ yín náà ọjọ́ ọmọ yorùbá bàbá ẹlẹ́bùrú ẹ jẹ́ ọmọ yorùbá àwa náà jẹ́ ọmọ yorùbá ẹ̀yin yà sí ẹ̀sìn dọ̀tí àwa náà yà sí ẹ̀sìn ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ lórí ìlọrin kẹ́ ẹ̀ dálé ẹnu yín lé lórí ẹ má sọ ọmọ o ẹ má sọ wọn ò bá oníṣẹ̀ṣe inú ìlọrin jà àwọn tó lọ rú sí i náà kàn ṣàdédé mú déètì kan pé àwọn ó ṣe ìṣẹ̀ṣe déètì àwọn yẹn ni wọ́n gbogbo òlú rí i pé wọ́n fẹ́ wá dá wàhálà lẹ́nu wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ látàrí àwọn oní Yorùbá nìṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ wọn ò sì fẹ́ ìjàngbọ̀n nílùú Ìlọrin ìjàngbọ̀n tí ò sí mẹ́tẹ̀lẹ́tẹ̀ ìbá àwọn ẹlẹ́bọ̀ kan bẹ́ẹ̀ mẹ́tẹ̀lẹ́ tí wọn ò dá wàhálà lẹ̀ a ti gbọ́rọ̀ lẹ́nu àwọn kan nù wọn tán láwọn ò wá wàhálà àwọn àjòjì nílọrin bá wọn ní agitate fún war ẹ sì lè jákẹ́ wíìnì bàbá ọ̀rẹ́ àgbàlagbà ní ọ̀rọ̀ àgbà ni ẹ máa sọ o ó lè jẹ́ pé àwọn bàbá yín kan kan ṣẹbọ nínú àwọn bàbá yín nínú Yorùbá kan ṣẹbọ irú èmi nìsín bàbá mi mùsùlùmí ni bàbá bàbá mi mùsùlùmí bàbá bàbá mi mùsùlùmí ni ọmọ ọba sì ní á so àwọn tó fẹ́ ṣẹbọ ṣẹbọ ẹni tó ṣe Islam ṣe Islam ẹni kọ́kọ́ dé wọ́n bẹ̀rẹ̀ sí ìwé ẹ̀kọ́ ẹni kọ́kọ́ dé tó ní tí bàbá yín fi lé yín lọ kọ́lẹ̀ ń ṣe bàbá yín Oòduà torí kò ṣẹbọ ẹbọ ìtẹ́ǹsíṣẹ́ bàbá yín Oòduà ò sí kíni kò sí ibi Oòduà bá ti gbé eégún ẹ̀ sọ fún wa ibi Oòduà bá ti dáfá ẹ̀ sọ fún wa tó ní wọ́n ẹ̀sẹ̀ bí fá lẹ́yìn Oòduà ní ibi Oòduà bá ti bọ èṣù láàlú ẹ̀ sọ fún wa àtọ̀húnwá ni yín ẹ̀sìn àjòjì àwọn alẹ̀ máa ń pèlẹ̀ sí àjòjì dáhùn sọ pé ẹ̀sìn àjòjì ni pé àti àbáláyé ni wá ọgọ́rùn ọdún méje tí Muhammad ti wá ní Oòduà tó wá tẹ̀lé Yorùbá dó ọgọ́rùn ọdún méje tí Islam ti ń exist ta ti ń pẹran ta ti ń pa kájà ta ti ń pòyì kábà tẹ́yìn náà tó wá máa pẹran sí di àbí ajá àbí tẹ́ wá máa pa ẹ fẹ́ kọ́ṣe wa ẹ náà ń pa kájà ẹ fẹ́ kọ́ṣe àwọn mùsùlùmí ẹ wà gẹ́ẹ̀tẹ̀ ẹ sì nà nítorí pé Ọlọ́run tàwa Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni so bàbá ẹlẹ́bùrú gan ẹ jẹ́ kó kìí ṣèlú ẹlẹ́bọ ẹlẹ́bọ láàyè tiẹ̀ mùsùlùmí náà láàyè tiẹ̀ ṣẹgbọ́ àwọn èsè mọ̀lẹ́bí wa bọ́bá ṣẹbọ orí àwa tá à ń bẹ ní ìsìn àwa dìfẹ́lọ́pù mọ̀lẹ́bí wa lọ. àtijọ́ tẹ̀ ń pa nǹkan ayé àtijọ́ ti báyé àtijọ́ lọ nǹkan ayé àtijọ́ ó ti báyé àtijọ́ lọ ṣe rí ìgbà ìmọ̀ ìgbà táwọn èèyàn tí ì lajú ni wọ́n ń ṣe. ká wálà ní ká máa wálà wíwálà yẹn kò bá mu rárá ó dẹ̀ ti bá gbà yẹn lọ kò sẹ́ni tí ń wá yẹn lá, tẹ́lẹ̀ kan bá tó ń wá yẹn ńlá ní ìsìn wọn lè gbé ó tì mọ́lé o so oòrò oòrò oòrò tẹ́ ẹ̀ máa sin tí ò gbọ́dọ̀ rí yàn àbí kí wọ́n máa fi èèyàn ṣe ẹbọ ó ti bá ìgbà ń lọ ìgbà tẹ́ fẹ́ máa kílèmù yìí ìgbà tí ò ṣe kílèmù ni àwọn tọ́ra àwọn ojú àìrínà ojú dúdú la fi lò gbà wọn ìgbà tó dúdú wà yẹn tí wọn ò rí náà báyé ṣe rí tó ìgbà yẹn ni wọ́n gba ìṣẹ̀ṣe tí bàbá wọn tí bàbá wọn ò fi lé wọn lọ bẹ̀tà wá ń tíya àwa róòtọ́ bàbá kan náà lọ́jọ́ bíya lóòtọ́ bẹ̀tà àwa róòtọ́ ti ṣe Islam Islam làwa ṣe ọlọ́run yọ wá pẹ̀lú wa o ìta fẹ́ pè sákèsí rè ní next program wa ní ọ̀la àá báwọn èèyàn sọ̀rọ̀ lórí kí security wà fọláhàn tí wọ́n ń lérí tí wọ́n ń lérí tí ń lérí a gbọ́dọ̀ ṣọ́ra fún ìlérí wọn ká wò ó níwò ẹni tọ́gbọ́n gbogbo mọ́sálásí ẹ wà vigilant gbogbo mọ́sálásí wa pátápátá nílọrin especially gbogbo lẹ́kọ̀ọ́ nìbàdàn ẹ wà vigilant ẹ̀yin náà ẹ group àwọn security fún mọ́sálásí yín ládùúgbò yín ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala mursalin alhamdulillahi wa salaamu alaykum.